ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ ká ní ló ń bẹ lábẹ́ tí dókítà ọ̀tọ̀ ń sọ pa pé àyẹ̀wò bá ọlọ́sìkà ọlọ́sìkà àforíjì ọ̀kan tí wọ́n ń yípo náà lẹ́ni pé ẹrú kan lásìkò kan tí àti ìkàgbé wa nípa wípé ṣe rọ́bì rọ́bì rọ́bì lórí ẹ̀dá kókó nǹkan kan ní àtìmọ́gbọ̀n yẹn so ìparí tọ́tẹ̀ tẹ́rù báyọ̀ lọ́wọ́ pàtó bá rí ní ìmọ̀

títí ẹsẹ̀ àwọn ara wọn náà ni pé ti pinnu tó bá fóun bẹ̀ fóun padà síbẹ̀ wá débi wípé kódà yóò bá ló jẹ́ yóò bára yóò jẹ́ pẹ̀lú ìpinnu fóun ní ṣe mọ́ ló wá wá ní ìkan ṣe pẹ̀lú ẹ̀dá yóò wá lọ sáràn lọ́dọ̀ ẹ̀dá òtítọ́ ebi tọ́lọ̀ ti tàbí òpé òun ó gbà tí túbà ètò nìyẹn ẹni tí wọ́n ti tàbí fún iná àbí ti ẹgbẹ́ mú wá sí ìrántí yẹn òtítọ́ ọlọ́run bá sọ̀rọ̀ lọ́wọ́ ó jẹ́ ká pé ọlọ́run ò gbà ẹ̀ tó ló wà ní ilẹ̀ wà ní jẹ ní òrìṣẹ́ náà àti kú òbí ẹ̀jẹ̀ ó sì lọ́kọ́ lọ́n dákun lọ́n dákun ní tó pàṣẹ ẹ̀yẹ gbogbo ẹni tó bá tún bá láyé kó láyé bọ́ táwọn sọ yìí náà ló fi lágbára tó tí ẹ̀ bá tún bá kú òbí ẹ bọ́ ọlọ́run náà ti bá ti kú báyìí pẹ̀lú àníyàn tó mọ́ ọlọ́run bá ti kú báyìí kankan wa ọ̀tà àfikún tó wà bẹ́ẹ̀ ni pé kéèyàn wá tún bá pẹ̀lú àníyàn tó dáa ìyẹn ti tì ọwọ́ tó bá pẹ̀lú àníyàn tó mọ́ ọ̀hún ò ní ti mọ́ ó sì wà sí ẹ̀ lóṣù tó bá ka àwọn ọdún kẹwàá ló bá ń gbèsè kí ló nàbà yọ. òun àti tuntun wọ̀nyí àjà ètùtù ńlá níbi ẹ̀sẹ̀ yẹn àwọn olùmọ̀ sọ wípé ó mọ̀ lóṣù ọlọ́run ti sọ bẹ́ẹ̀ látara قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ẹ má jà kàn ẹ má ti bọ́lá ọ̀hún lè wọlé jù ní ẹ ń sọ̀rọ̀ bá sọ wípé tó níjọ́ tó ń tú bá tọkàn tọkàn ló tú bá àwọn nígbà tó wá rí báyìí tó àjẹpẹ́ tó ọlọ́run nígbà wọn bó bẹ̀rẹ̀ ká máa ṣe lọ rárá o yóò tó rí sí tútú bá ó wà kò ẹ̀ ama sisi wo ni wọ́n yá ẹ̀jẹ̀ àti títí ọlọ́run tó máa kó lórí ilẹ̀ dé wọ́n ẹ̀rí mọ̀ nígbà láì sára rẹ̀ ọ̀dà àwọn ẹ̀rí sàn. nípa ọ̀rọ̀ ìkíni rẹ̀ tó bá yẹ kéèyàn bá tètè fún yà pẹ̀lẹ́nu pé kì í ṣe ní ọjà yìí ọ̀tún sì bá wa ó yá ọ sọ̀rọ̀ nígbà tó ti yà ní òfin tó yẹ tẹ́lẹ̀ tó bá jẹ́ni tí èèyàn níwọ̀ lórí rẹ̀ àti tó ń látòjú ìmọ̀lẹ́bí ọmọ sábà tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nínú ẹgbẹ́ ẹgbẹ́ ìwò tààmù tó bá àwọn èèyàn náà wọ́n máa ń bẹ láti látara pé ta kò sí sẹ́ni ṣe kan tó sàn lọ́rùn láyé ìgbàtà yìí sọ ìgbàtà yìí fún fífi náírà wà mí kìló ẹ̀sẹ̀ látòjúwe fún fífi náírà yẹn kò ká sóore ní òpin alẹ́ ìdí tó gbélé ní lọ́wọ́. fìtínà tó gbélé lọ́rùn nínú ọkàn kò mọ lórí tó lẹ́yìn òun àti sábàbí kó máa bẹ̀rẹ̀ òun jẹ́ bọ́dá ò wọ́n gbọ́ sọ̀rọ̀ yẹn wọ́n gbọ́ sí wọ́n gbọ́ sí wọ́n ti jẹ́ aláìkọ́ ni kò sọ pé wọ́n ti yàn tó bá tọ́ra wọn ti mọ́ bá sọ̀rọ̀ jáde ní òkèèrè yá tó tóyí kálífẹ̀ yẹn kò ní kéde kéde kéde tó ti rìyà kò ní ẹni mi ọlọ́run náà ti lọ. ọwọ́ àjọ ẹ̀sìtàrà ti ní sọ yẹn náà ṣìkọ́ọ̀kù ní apá ẹmu ìdá ilé ìyẹn ní ojú láàrin yẹn ní òrìṣẹ́ ìyá nígbà tí ìfẹ́ nìkan kò kéde ní kulẹ̀ máa rojọ́ kiri pé kódà èmi ṣe báyìí fún lágbájá Não. Não, é Eu, às vezes, eu não gosto de música como... Hoje, é, aonde eu mandar por isso, hoje, Deus me enseña como... Eu lá estou sem cão, sem cão. É verdade, eu A ẹ̀jẹ̀ ni anábì sọ̀rọ̀ pẹ̀ sallallahu alaihi wasallam ó jẹ́ bá ìdàrọ̀ ayé tí mo lè àbùdá yẹ̀sàkàwàdùn àwọn yẹ̀sàkàwàdùn ìmáàlì ìmáàlì yàtì láyé yẹ̀sàkàwàdùn ìmáàlì láyé ní màfi yàtì láyé wọ́n kà mọ̀ kọ́lẹ̀ sallallahu alaihi wasallam tí ẹrú yọ tí ń mú kí ń yọ nínú òkè ọlọ́run ó lè fẹ́ràn ẹ̀ ẹ̀jẹ̀ pátápátá ni sòtò ló bàbá jẹ́ pé àwọn ìtù táwọn èèyàn tí wọ́n jọ pọwọ́ pẹ̀lú ara wọn tí wọ́n jọ ń tí wọ́n jọ ń tẹra wọn lọ́dọ̀ wa ní wáyà tó ti ní ìfúrásọ̀dà ní àná tí wọ́n bá fẹ́ lọ́nà tó ń gbà ìfúrẹ́fẹ́ parí máa ń jẹ́ tí wọ́n bá lọ bá àwọn babaláwo tó ń lò wọ́n tí wọ́n bá ti fún yàn lábẹ́rẹ́ kàn wọ́n ti fún un ní abẹ́rẹ́ abẹ́rẹ́ burúkú tí ń dà tó bá ti wá gbà kó wọn ṣe ṣe wọn náà níra tí ó yóò pé a hmm, mo gbà fáyé ayé mi lóòótọ́ èdè torí àwọn kan wọ́n máa wọ́n lè máa mọ̀ wọ́n mọ̀ làwọn tún má dúpọ̀ pé wọ́n bá pé ẹgbà ní ẹgbà ní ẹ̀ ní kọjọ́ wọn àwọn bẹ́ẹ̀rẹ̀ yóò dà sí ní ìpínlẹ̀ ẹ̀rọ sọ bẹ́ẹ̀ ti pé èèyàn ti gbàgbọ́ nínú àwọn mọ́lẹ̀ wọn lè yọ fẹ́ tọ́lọ́n bá kàdà pẹ́pẹ́ ní wọn ti fẹ́ ṣùgbọ́n lọ́n sọ fún tó àtàyà ìjáde ní wíyá ńlá lẹ́tọ̀ ìnáma dárí fún mi ṣe ìtọ́ ọ̀nà yòókànwìtú àwọn ìyá wọn ló bá ní nǹkan ní ṣe nǹkan máa rò pé ọ̀dọ̀ wọn ló ti wá tó bá tọ́jú wọn ló ti wá tẹ bá ké ìdúró àwọn ọ̀nà àbáyọ bẹ́ẹ̀ táwa ti fi ojú títà kánú kíra èyí ó lè fún ní mọ́ẹ̀ èyí ó lè fún ní bí mọ́ẹ̀ láwọn tí ètò tẹ́ẹ̀lì kan mọ́lẹ̀ fún àdìsẹ́wọ́n tó kọ́ àdìsẹ́wọ́n fẹ́ sí là. bẹ́ẹ̀ ti mẹ́nu bí àlùkòrán fẹ́ lómi báyìí èso ń kígbe ni pé òun dágun òun dáràn ẹ dákun ìkànnì òun òfìlẹ̀ òun òfìlẹ̀ òun òfìlẹ̀ ẹ gbọ́dọ̀ ẹ mẹ́tù mẹ́nu pé kòrán là ẹ sí fún ní ìkàtàn lò èso ọmọ kan bá lùdàn ló kó sí la fisikálì ọrùn dẹ̀ wù lẹ́sẹ̀kẹsẹ̀ ọrùn kú báyìí gẹ̀gẹ̀ nọ́mbà ọ̀sẹ̀ lọ lọ́dọ̀ àpá kan tó ti tẹ̀lé bọ̀ èmi kan mọ àpá àwọn onímọ̀ dọ́dọ̀ ẹ̀mí nìyẹn nígbà tó ti sọ tó tẹ̀lé fún o ti mọ̀ pé o lọ́wọ́ nú àtàlẹ́ sábẹ́ẹ̀tì ẹ̀nìkan ni lórí àwọn tẹ̀lé nọ́mbà tàlọ́lá fọ́ mọ́. n'o bá mẹ́nu lé kóra láti tọ́jú fàtíà kò káyà ní ìlẹ́ka lọ́mọ́ bá ń kígbe ee Felix manam pẹ̀lú ariwo ńlá kódà ẹni tó sọ fún mi ó ní fẹ́ǹsì ilé àfa ń gbàgbà délé àfa ẹni fẹ́ǹsì gbogbo ẹ̀ làwọn yẹn tó rọmọ káwọn I beg you I beg you madam I beg you to something I beg you to something leave me I will go I will leave kàfà wọn béèrè pé ṣé muslim kọlọmọ yìí wọn ní muslim ni tí wọn parí wọn jésù làtọ àwọn ń sọ pé àníọ olóhùn ni ọba dàpọ̀ rẹ̀ láti ọ̀nù yẹn àjọ̀nù yẹn ní èdè mùsùlùmí ò ní sọ̀rọ̀ oníwà ní ọmọ ẹ̀ kí ló wá kí ló ṣe fún ọ kí ló wá ọdún lánàá ó dìtọ̀ lóru ó tọ̀ sáwọn mùsùlùmí là níjọ́ ti ta kùránù ní wọn bá ní òun ní kóun kọ ní kóun bá wọn kọ ní ìfẹ́ òbí kó ti lọ́rùn ẹyà wa filẹ̀ wọn ti wá sí ọdún àkókò àtìláàmù ìmọ̀ bí ó bá síláàmù ìgbà síláàmù ó ti jáde báyìí ọrùn lọlẹ ní káńtìlì ní bẹ́ẹ̀ náà lẹ́sẹ̀kẹsẹ̀ tó ìyẹn nù. ẹnu sọ̀rọ̀ àti àwọn àti bẹ́ẹ̀. ewé àtẹ̀kù tó bá jẹ́ pé kò ló ń kà gbogbo nǹkan la ní àkọ́kọ́ náà lè fi nǹkan tètè nǹkan mímọ́ tí èdè ara nǹkan lè fi ṣe ájò bóyá òun náà òun ti nìkan òun kọ́ òun báyìí báyìí báyìí báyìí nígbà ìṣe náà yóò jẹ́ òun nǹkan tí ń ṣe yẹn láìsàn ara yóò wà tó tó tó yẹ àwọn àwọn òní

wá pè lóògùn kọ́ kò sí lóògùn rẹ̀ pé ẹ wá ju ẹ̀dà sínú orin àbí ẹ lọ ẹ̀dà sínú orin kò sàbòrò bẹ̀. ìwòsàn dáńpẹ̀ ní sẹ́wọ̀n lábáwọn pè ní sàbí ìbílẹ̀ láì lẹ́bọ̀ nú mo kà lóṣẹ̀ jáde lẹ́ẹ̀kan ẹgbẹ́ wọn tẹ́ ẹ máa ń ka ẹgbẹ́ ń bọ̀ tẹ́ ẹ máa ń ka kíkà náà àti lílò ìran kan náà ni tí o bá ti tẹ́ bọ́ mẹ́ ìṣọ́ náà bá tó lọ́sàn náà kò lóṣèlú àwọn oníṣègùn wọ́n sọ̀rọ̀ àwọn ẹni lẹ́kọ̀ọ́ torí láì fún bára wọn sọ́dọ̀ pé àwọn òní wọ́n sì nǹkan yìí àti káwọn ọ̀wọ́ ẹgbẹ́ abẹ́ kan yé tó mo fẹ́ láti lẹ́kọ̀ọ́ ẹjọ́ ọ̀dọ́ ẹgbẹ́ mi ẹ̀sìn lọ́kọ̀ fún náà àwọn ẹni wọ́n sọ pé títẹ̀ ti akọ jẹ̀bi títí ẹ̀sìn ló ń kàn wọ́n jẹ̀bi rẹ̀ yóò ti lọ pẹ̀lú nǹkan tí pẹ̀lú ẹ̀sùn náà ni kò ní wà lórí àgbo bàjẹ́ tẹ̀bá ó kọ́ lè yẹwò ẹ̀yọ̀ kan tẹ̀bá ti wà bẹ́ẹ̀ mú báyìí lọ́wọ́ ti lò fún sábà tètè ọ̀rọ̀ làwọn kan yẹn ó sì ká nípò káàkà sí ìmọ̀lẹ̀ rẹ̀ ká tó fún ìtútọ́ ètò ìtọ́ wà yẹn nínú ìtọ́gbọ́ ìtàn